أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد على بلغتنا شهر رمضان فتقبل منا ما قدمنا وزيد من الصيام والقيام وأحسن لنا الختام اللهم اجبر كسرنا على فراقنا شهرنا واعد علينا عواما عديدة وعزيمة مديدة ونحن وجميع المسلمين شيعة من شيعة وعافية واجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا فيه من اتقائك من النار واجعلنا فيه من المكبولين إلى الفائزين يا رب العالمين اللهم ألف بين قلوبنا واصل ذات بيننا وادنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وبارك لنا ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا آمين إنك أنت الله واجعلنا شاكرين لنعمك مدنين بها عليك قادريا واتمها علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وفقنا وفقن موازيننا واكفك إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونجعلك سرجا الأولى من الجنة اللهم إنا نسألك فواكه الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتسرع أمورنا وتطهر قلوبنا وتحسن قلوبنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك درجات الأولى من الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي علومنا وفي أبصارنا وفي خلقنا وفي حدودنا وفي أهلنا وفي معيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك الدرجات العلى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والهواء والأعمال والأدواء اللهم صلينا بما رزقتنا وبارك لنا فيه وخلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم الراحمين اختلف الذين من أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن يأتوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بشير بالعباد ألم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد واتل ما أوحي إليك من الكتاب تقربني إلى الله تعالى بتلاوته wátàkà tùfá ní alífà wátàáfù sọ̀rọ̀ ní màáníìlì fàyínnáwó mínà àfúlàdélé àmàlì àtàfàwọn ọmọ àkìláti ní kìráàtì àfúlọ̀lù mínà lè mọ́jì ọ̀jùmúlá tún máa fílẹ̀ kùnrin àní mínà lè háyàtì títàtù aláàfin Wa Wa si si si wásìtàtù mi'atun fun wásìtúnà ni ha amrun wà alifun fun nahyun ni ha wa'dun wà alifun fun wa'idun ni ha qasas wa ibarun. وألف منها إبر ومصاد وأمس مئة إحلال وألام ومئة تسبيح ودعاء وستة وستون نافع بسم الله الرحمن الرحيم بسم الله ina dina rị daana ayị na-efu n'hụ wanbalakpala dina tulededa abahị naalụba dị n'nya ha maaelum magiraụụmmanya na hụ ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن آجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أسلمتم àyín ni asílàmù bákọ́lì ìtàdáwó wàyín bá wà láwó àyín nàná alẹ́ kàlìbàlágù wàláhùn alhamdulillahi فسبحانه في ذاته وبذاته ويكفيك في تنفيذه يا أيها رب الكريم ويا لا يدعى به رفع رفع رفع يا رب يا ونا المعان المعيد ومعلم إلينا ومن دون ما أكتب إليك رسول

Àkálí Ámúdù Mọ́láná aláàkóòlè ní ìbàtí wọ́n ní ìjọba láti náà máa ẹ̀ka olè àkálí Ámúdù. Àkálí Ámúdù Mọ́láná aláàkóòlè ní ìbàtí wọ́n ní ìjọba láti náà máa ẹ̀ka olè àkálí Ámúdù. Ọlọ́run ó àwọn mẹ̀lẹ́kọ̀ ọlọ́run ìgbà ọlọ́run wà sọ mọ́ mẹ̀lẹ́kà pé ẹ̀yin mẹ̀lẹ́kà ẹ̀ wá wú ẹrú mi ó ń mo sì fún kò sí tó nǹkan o ẹ wá wo tó fún bó ṣe pọ̀ tó ọlọ́run ó ṣe alẹ́ tí ọmọ àdúpẹ́ wa àwọn ọpẹ́ ọlọ́run kó lẹ́nu wa Eh, iṣẹ́ ọpẹ́ ọlọ́run máa ń fún aṣe ohun ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀rọ ni kí àwọn àmì ìrùsẹ̀ náà Thank you. Alam sana. Ẹ káàbọ̀. So, pé nínú àwọn tí a fi ń bẹ̀rẹ̀ Koran, pé àfáà wa ni àwọn ni a gbà lọ́wọ́ wọn. nígbà tí a bá ń kà á lọ wá ní alukuraani kíkà rẹ̀ afúlọ́ọ̀lù mílíọ̀nù àmọ́lì ọlọ́lá gbogbo ṣe àtìgbọ́ rẹ̀ dáadáa sí bẹ́ẹ̀ kódà òṣìṣẹ́ ńlá ríkẹ́ àtọ̀là gbogbo ó ní kí ẹnìkan ó jí kọ́ wá lọ mọ́sáàsì tàbí kọ́ ka áyà méjì péré ó lólóore fún ju kí wọ́n fún ní káwà mẹ́rin lọ ìtumọ̀ káwà mẹ́rin o náà ní ràkúnmí ràkúnmí tó ti gùn tó yá sí pé ẹnu kọkàndí ọ̀dọ̀ olówó rẹ̀ kó sì jìnnà a orin jù bẹ́ẹ̀ lọ náà wà ní ń kà ń béèrè báyìí èrè ọlọ́run méjì àpàdánù akínwá o ibi tí a wá dé lánàá àfáwà ní ajáránṣì ẹ̀rọ ní débi tá a dé lánàá إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب الله أكبر أشهد آية بعد السنة لنا ونعني شهد الله أنه لا إله إلا wa والملائكة وأولي العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم àì ti sọ díẹ̀ díẹ̀ ní àwọn àǹfààní tí ń bẹ fún àyà náà níbi pé tí èèyàn bá tọ́ bá kà tọ́ bá ha sórí dáadáa tó sì jẹ́ mú mi ní òdodo tó bá dijọ́ tọ́lọ́run bá kó wa ó kó àjọ ọlọ́run ó pè é ẹni yìí ní ẹ̀tọ́ kan ń gbà lọ́dọ̀ wọn lọ ọlọ́run wà fàdìjẹ́ náà sí ìgbẹ́ ẹni náà lọ́la torí pé lólóhùn ọlọ́run ni ẹ̀rọ sì lè máa kà dáadáa gbogbo búrì ẹbọ ṣíṣe yóò máa kó ìlọ́kẹ́yàn àti àwọn pàṣẹwàásù náà jẹ́ kí a sórí rẹ̀ pẹ̀lú ẹ̀. alukóránù tó wá fẹ́ fún alóòmìn lónìí. bisimilá. Oúnjẹ tí ó máa ń gbà wá ìlú Ìsìláàmù. Ó ọlọ́run ọba tó ní ẹ̀sìn Ìsìláàmù ló fẹ́ kéde nǹkan rẹ̀. Ọlọ́run ní dájúdájú èyí tí ń ṣe ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run onáà Ìsìláàmù ọlọ́ní àwọn tá a fún tìlà ṣáájú àwọn náà ò ṣe pàǹpà lórí rẹ̀ wọ́n mọ̀ pé ẹ̀sìn tọ́lọ́ ń yọrú sí ní ìsìláàmù. ìlànà ìgbàgbọ́ náà ya òmùnì ìlú. ọ̀yà àfi lẹ́yìn ìgbà tí ìmọ̀dé wá bá wọn lábíyá ń sì yẹ ṣe ìlara láǹgbẹ̀ ní kẹta inú ni bí ni ní jẹ́ ìlara kẹta a àwọn ìmọ̀mù ìmọ̀mù méjèèjì àwọn dókítà wa náà ìmọ̀mù làwọn náà ìmọ̀mù jáàmù náà.

wọ́n gbà pé ẹ̀sìn tọ́lọ́run yọ́nú sí ni Islam àyàfi ìgbà tí ìmọ̀dé wá bá wọn wọ́n bá wá di pé wọ́n wá ń ṣe àgbẹ̀nukú ìbínú ọmọnìkejì wọ́n mọ̀ pé ọlọ́run ọjọ́ àwọn ẹ̀dá ohun tó ń dúró ní ni pé nígbé tí olúwa dé òjìṣẹ́ ńlá Muhammad tó wá ṣe lọ́gàá òjìṣẹ́ ẹ̀yìn gan-an ní inú ni bí ni wọn nínú ha ah, ṣé ibi ọlọ́run ti wá yọ ọ̀gá nù ibi tí fojú sọ́lẹ̀ ni pé àwọn tọ́lá àwọn pọ̀ jù àwọn àrẹ́bí ọlọ́run ara ah, pọ̀ ẹ̀yìn ah, ọ̀nà wá bí wọ́n ń nú pípẹ́ áà ọlọ́run ṣe lè ṣe báhùn ó ṣe lè gbé ọ̀gá jáde ní agbádọ̀ àwọn tó kéré ọ̀rọ̀ ọ̀pọ̀lọ́wọ̀ jẹ́ ọ̀pọ̀ jẹ́ ẹ̀dá gbà náà ni wá inú wá ń bí wọn wọ́n ń ṣe ìlara

àyíwọ́n ní yóò ṣírò gbogbo iṣẹ́ àwọn ẹ̀dá pátá láàrin wákàtí mẹ́fà àtàyé kí ló lọ ní àánú ó parí ẹ̀ láti pọ́ bọ̀ sáàyè ah! ọ̀rọ̀ jẹ́ kí ní owó dùn ìjọ náà wọ́n ah! ẹ̀kan ọlọ́run parí gbogbo ẹ̀ àwọn àpàṣẹ pé parí kò fi nígbà náà wà parí ẹ̀yin ọba àlùjẹ́ náà ọ̀yà ẹ̀mọ́ làyé ọmọ náà náà lọ ibi tó ti máa gbé gbére àwọn ọmọ àlùjẹ́ náà náà máa làyé ti gbé gbére ló ń ṣe bẹ́ẹ̀ fún wa à ń ṣe lọ́rẹ́ o lọ́njẹ́ agbóhùnlẹ̀ rẹ o wá o gbogbo bá wí gbogbo àwọn ṣé rẹ̀ abẹ́lọ́ nǹkan máa ṣe é ká sì tọrọ ọ̀dáríjì wípé ẹrú ẹlẹ́sẹ̀ gbogbo wa ànábì wa ike àtàlà máa bá wọ́n ní kúlù bà ní ádámà àtọ́húnà wà khairu àtọ́hínà tàwábúnà gbogbo wa lẹ́rú ẹlẹ́sẹ̀ ẹni ọlọ́run bá dáríjì àlẹ́sẹ̀ kan láàrin gbójúlẹ́wọ́n fẹ́rẹ̀ ilé ìlọ́lọ́run ó wò máa la àti àánú ẹ̀ kò rí sẹ́ni tí ò ní àjàláyè méjì méjì gbogbo ẹ̀dá bá wà jẹ́ náà ọlọ́run ní wá àyè wọn ti ó ti àwọn òní bá wọn wọlé ń àwa ọmọ àjẹ́ wa àjókòó ń bẹ̀ àwọn àyè tó bá tún sáfò ní àwọn orí ọlọ́run ọjọ́ rú àwọn tèmèrè wọ́n ti jogún ẹ̀ nígbà àwọn náà bá jókòó láàyè ṣe mọ́lọ́run èdè á ti tọ́jú ilẹ̀ táwa wọná àwọn ọmọ náà tó fi máa jẹun sáré padà bá ń ṣèwádìí àgbìyànjú ẹ̀dákun àmàṣìkò ọ̀mọ̀dáyà ní lọ yóò àwọn kálájọ bẹ̀rẹ̀ ọ̀dáàrin ọlọ́run sàn a sì jọ pé ọlọ́run dákun àwọ̀ ẹ̀yà abẹ́rẹ́ sojú wa kò sojú nítorí tán lọ ọ̀dọ́wọ́ wá ó. ẹ jẹ́ kí wáàsí kọ́lọ́hún bá wa sọ tí bá wa sọ ẹjọ́ wúlò fún wa o ó lè lè jẹ́ wa o. ayé àṣejù. فإذا أتيت فقل أسلمت وجهي لله ومن اتبعني ní ní bá wá ní bá ń jẹ ọ̀níyàn ilé ànábì Muhammad. Sáwọn kìnnìún gbógun ti ọ. Má ṣe wàhálà ìwọ sọ fún un pé èmi tẹ́ rí mo ti jọ ojú mi lẹ̀ láti tẹ̀lé tọ́lọ́run àtàwọn tó tẹ̀lé mi. وكل الذين أوتوا الكتاب والأميون أسلمتم. Ọlọ́run ni tí wọ́n ṣe wáàsí fún wọn, àwọn bàtìbá bíi ṣe wáàsí fún àtàwọn omi yìí náà, àwọn olójú dúdú, èyí làwọn ọ̀sẹ̀ bọ́.

ìbá kan ẹ̀rẹ́ òjíṣẹ́ ńlá oníkọ́ sáàjìṣẹ́ ẹ̀tì ẹ̀dẹ́ góńgó sọ́gbọ́ jíṣẹ́ ọlọ́run dé ọlọ́run ní gbogbo dẹ́rù kọ̀ọ̀kan ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n náà rí má jẹ́ wọn tó fọ̀ mọ́ o ìwọ tí o ti wà lókè odò ni àwa gbogbo àwọn yòókù inú odò ni wọ́n wà tó bá náwó sí wọn pé ẹnáwó oníkìrìsà yìí ẹsẹ̀ rárá ní rárá rárá ni wọ́n mọ̀ náà mọ́jẹ̀ pọ̀ sódò mọ́ ẹ̀yìn wá àtìgbẹ́ni àtẹ̀yìn tó bá ti pè wọ́n tí wọ́n ọ̀dọ́ náà wọ́n ṣáàjì lè tọkàn ọ̀nà òun gbọ́gbẹ́ lòun rí òun ó ẹ̀ jise ni wọ́n pa jíṣẹ́ ẹ̀yin bá ránṣẹ́ sí tẹ́wọ̀ jíṣẹ́ fún yín jíṣẹ́ kódà gbogbo ànábì ọlọ́run pátá ọlọ́run bá wọn gbogbo wọn ni wọ́n gba àwa tá a jọmọ lẹ́yìn oṣù ọlọ́run wọ́n gbà wá sẹ́lẹ̀rì níwájú àmọ́ bá bí àwọn àjọ àlẹ́ pé kò jíṣẹ́ fún yín àwọn ọba ni ó pe àwọn òní nǹkan kan ah, à ni ó pe òun ní àwọn ẹlẹ́rìí o ẹlẹ́rìí ẹ̀ńtà ẹlẹ́rìí rẹ̀ yọ̀rọ̀ tọ́ka sí àwa yìí mú sí ọlọ́pàá àwọn ọmọ àwọn èèyàn ní ọgbà àwọn bí ò tí ì dé nígbà tí ọ̀n jíṣẹ́ bóyá ní lè jẹ́ yìí àgbàpẹ́ ọlọ́run ti pa ní síra ó ti sọ ń bẹ̀ pé fún yín gbogbo àwọn ànábì ọlọ́run pátá ni wọ́n gba àwọ ọmọ lẹ́yìn oṣù ọlọ́run sẹ́lẹ̀ nígbà ìkàmù ṣùgbọ́n ọlọ́run wá bu àṣírí àwa ó bù àláṣírí ànábì ni wọ́n gbé mi dìde nìkan yẹn ayé nítorí káṣírí àwọn àjọ mi kó lè bá a bò lórí tó wáyé pé jìsánì tó ń bọ̀ ní gbogbo jágbàjàgbà báyé ń ṣe lónìí gbogbo ẹni tí làtúnṣe tó bá tún wáyé yóò gbé jáde.

تعالوا إلى ما تعلمون فإنني أرى دار لهم من الموت ẹ máa bọ̀ wá o dá ẹ ti mọ̀ ní o ẹ kàn fi jẹ́ nìkan lọ́la ni pé ká lè ba àmọ́ ká mọ̀ jẹ̀bọ́ àmọ́ àmọ́ gbogbo wa láàmà kélé ẹ̀kan náà. ọlọ́run wá ní ìnà dínà àlìmọ̀rìníyà ẹ̀sìn pọ́ o. ọlọ́run wá sàbẹ̀rẹ̀ yẹ ọlọ́run lẹ́sìn tó wọ́n yọ̀nú sí ẹ̀sìn tó jẹ́ èyí tá a tá a gbà láàyè tá a gbà nítẹ̀ẹ́ ìgbàgbà lọ́dọ̀ ọlọ́run wà lè islam ọlọ́run lè islam tá a fún sí ọlọ́run. ẹ àṣọríhù àlùmọ̀bùwọ́sù bìbí ìṣúlù òun náà ni islam náà ni òfin tó yẹ pé gbogbo òjíṣẹ́ pátá ìsìláàmù náà wá sí láyé àlùmọ́bù nílò àlàáta òfìdì tó pe àṣì ìmọ̀ ọlọ́run lọ́kàn ọ̀fíìsì ráàtì lọ́dọ̀ àwọn ní kòráàwù ní wọ́n ní ìfásí àlèfáàtì ààrẹ pé iná dínà ìdàláì alìsìláàmà bádàlú ní ànàwó láàyè bàdálù ní ìsìnmáì nípa pé ọjọ́ ọ̀kan nínú bádàlú bá a ti pààrọ̀ àwọn àfáà sí wà ń kálẹ̀ àwọn ẹlẹgbẹ́ wa àwọn bádàlú náà mẹ́rin ni a tó sí bàdálù nìkúlè mínà nìkúlè wọ́n bàdálù báálé mínà nìkúlè. bábàdárì lè ṣe máa bábàdárì gbé ẹ̀ nígbàánu koran wọ́n fẹ́ ọmọ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run nìkan ó gbìyànjú ọmọ díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run tó wá máa fòye yé lọ ọlọ́run máa fòye yé wa o. ọlọ́run ní àwọn tá a fún tíra àwọn ọmọ ṣe fáńfà àlèyàwó wúdà báánú wákà fara báánú nípa wípé ẹ̀sìn ìsìláàmù yìí wọn ò ṣe fàǹfà ń bẹ̀ tẹ́lẹ̀ gbogbo náà ní ọjà yìí pé ẹ̀sìn àlàáfíà ni lọ́nà yọ́nú sí ṣùgbọ́n nípa pé àwọn kan wá gbà àwọn kan ọ̀gbà nígbà tó yìnbọn wá délẹ̀ ìlànà ń bá dì máa ń já àwọn ọmọ ìlú nímọ̀ gbàdúmọ̀ jẹ́ wá bá wọn nu bìtà òhìrìdì nípa ìmọ̀lọ́run lọ́kan tá a fi rán òjìṣẹ́ ńlá mọ́mọ́. ìgbàdá hàn bí èdè tí àwọn Yahudi àti Nàsárá bá ń lọ sójú ogun tọ́jà bá fẹ́ jẹ wọn wọn a máa tẹ́wọ́ sọ́lọ́run wọn bẹ ọlọ́run gbọ́dọ̀ wọn bẹ ọ ìbáragátì nàbí yìí ni màbùwú ṣe áírí sàmánì bá ní wà àlùbáríkà ọlá ànábì kan ṣoṣo tọ́lá àlùbáríkà. tó gbé dìde níkànnì ayé ogun tá lọ yìí jáwọn jẹjà wọ́n sì jẹjà gbọ́ngbọ́n ọlọ́run gbà wọ́n bá fàjẹ́ lóko bá yíya wọ́n sì sì lára ah, alágbẹ̀núpọ̀ ọ̀yà túbá àdánwò ní máa bá alágbẹ̀núpọ̀ àdánwò márùn-ún fọwọ́kọ̀ọ́kọ̀ kan náà àkọ́kọ́ ni pé yọọ náà ṣe se hmm, hmm, sì ní ṣe wí kò ní ṣe wí pé nínú náà mùsùlùmí o sì ṣe tí ò ní gbalada na bẹ̀ ká gbalada ò ní lè fi pé ẹpẹ̀lẹ́ o ọlọ́run fi ládá o ẹ̀rọ ju o lẹ́yìn náà ọlọ́run wá ṣe léèwọ̀ fún gbogbo ibi tí bá náwó sí ọlọ́run máa tó kọ́mọ̀sù déédé tí wàhálà rẹ̀ ó pọ̀ ọdún ọlọ́run lẹ́bi èsì ọgọ́rùn-ún bí mi ọlọ́run sọ̀rọ̀ fún ọ bẹ́ẹ̀ lọ́run kó so ẹni ọlọ́run dá lẹ́bi o. lára máa ń ọlọ́run nígbà yẹn ni a ìlara tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti gbà ọlọ́wọ́ nípa iná ńlá àṣàrí òní sáábì àwọn ọlọ́run yára níṣòro àlùmọ̀já sáàtù làwọn ni yóò ṣẹ̀sán fún kálukú kíákíákíá fàyín ni á júkà á sàmọ́ kálukú fáàrù ọlọ́run rẹ̀ Muhammad táwọn àwọn káfìrí tí wọ́n bá jọ ní agbógun tì ọ́ tí wọ́n jọ yàn olúwa nípa ìfúnni dáhùn ìwọ́sà sọ fún un kọ́ ọ sọ fún un wọ́n jẹ́ wọ́n wà láàárẹ̀ tí asílámù tí wọ́n jí àlè láàárẹ̀ mo ti sọ tẹ̀lé fún yín o èmi ti jọ ojú mi lẹ̀kọ́ náà áńkájí ti làwó wá náà mo ti gbà pàpọ̀ lọ́hùn tèmi o wàmọ̀ ní tàbá ní àtàwọn tó tẹ̀lé mi. wàásàlè wájíhà dị dịkịrị ọlọ́run ọjà ojú ọjà sọlọ́tọ̀ nítorí pé nínú gbogbo ara ojú ló ní ìjù ojú ló ní ìjù ọjọ́ asáfẹ̀wò díẹ̀ wọ́n ti lẹ́sẹ̀ rẹ̀ wo òbèrè léwu òun ló fi pé èyí tó ní ìjù náà bá fóun. pé ọwọ́ ọdẹ ojú lọ èmi mọ́jú ojú tèmi ilẹ̀ ọlọ́run ọba àgẹ́rù gbogbo òyòkù náà oúnjẹ ẹ̀kún náà wàkúlí lílọ́dí náà ó tún ní kí dábà olúwa ní ìrẹ Muhammad àwọn ọ̀sẹ̀ bọ́ ní àwọn lárúbáwá kó wọn pọ̀ kó wá sọ fún mi pé àáṣe láwọn tán ayá sí lè mú ẹ̀yin náà gbà àpapọ̀ lọ́rùn ọ̀kan ṣoṣo tó dá fún ọ̀tọ̀ dálẹ̀ tí ń tọ́jú yín tó lohun gbogbo ẹ̀yin náà sí làmú tí wọ́n bá gbà bẹ́ẹ̀ pápádi dàdá o ìtàdú ọmọnà nínú ìlọ̀dáàlì ọjọ́ pé wọ́n pò lójú ọ̀nà àlọ́ náà. àrí ìdáwà lẹ́ọ́ ṣùgbọ́n tí wọ́n bá gbẹ̀yìndà ní ìsìláàmì ló ní aláwọ̀ òṣè olúwa ní fàyínà náà lé kàrìbàláàdì èyí tó kàn ọ̀tá ni pé jíṣẹ́ àwọn àníbi nínú ẹ̀wù ẹ̀wù mẹ́rin lọ́lọ́run máa wọ̀ wọ́n yọ mẹ́rin pò ní ara wọn ah, àwọn wọ́n yàtọ̀ sí wa o agbára ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n wọ́n yàtọ̀ sí wa wọ́n á máa sọ dédó kò sí tó lè mú ànájọ ọlọ́run kan mọ́sọ̀ dédó àṣìbíkù ẹlẹ́ẹ̀kejì ni ọ̀tàbùlíf ó jìṣọ́ ọlọ́run dé góńgó ẹlẹ́ẹ̀kẹta ni àlìfàtánà wọ́n a máa gbọ́n ah! ọlọ́run ní fún ìyànlọ́gbọ́n o. má sọ ẹgbẹ́ wa dẹ̀gọ́ kan kọ́ wọ́n ní wọ́n wọ́n sí ọgọ̀ díẹ̀ o ah. ní wọ́n yìí ní alánà dàbí sàfáàtì wọ́n díẹ̀ ni ah. ó lé ilé wọ́n fún yín léṣe Ẹgọ, ẹ̀gọ̀ ẹ lè pa lọ́dọ̀ yín ẹ lè pa àwọn lókùdán ẹ lè pa àwọn níwèrè ṣùgbọ́n ká àwọn ní máa bí sàfáàsì gbogbo kan قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين <laughs> sọ̀rọ̀ méjì èdè ọba sọ̀rọ̀ náà ni wúlì àgbẹ̀ fòlà ó yẹ wá ó yẹ dúró gbèsè èèyàn lọ nígbà ilẹ̀ lọ́gọ̀ọ́ Ọlọ́run ọ̀gọ̀pá lójìṣẹ́ ọlọ́run làwọn. Ọlọ́run sọ eléyìí ní ahán gbogbo àwọn tọ́lọ́run tó lójìṣẹ́. Orí ọlọ́run ti jẹ́ wọ́n gọ̀ pàápàá. Wọ́n a sì máa jíṣẹ́ ọlọ́run góńgó. Wọ́n a sì máa Wọ́n sì ní Wọ́n yẹ sọ Wọ́n yẹ sọ irun náà náà kó ṣe kọ́kọ́ awa àwa náà lẹ́wọ́ ẹ̀wù o bàbá òpùrọ̀ òní ni ó tún bá o ni ó túmọ̀ sí pé ó jèrè àwẹ̀ sọgbọ́n kí lọ́tọ̀ ń pa òun lè bí ó jèrè o tó ti gbọ́ báwọn máa da ọjà rú mọ́ra wọn ìtọ́jà ó ń bọ̀ mí èsì ọ̀dà ọ̀bẹ̀rù ọlọ́run. owó tọ́ọ̀nà tọ́ọ̀tàn tí ó tàn èrè tí ọ̀bá dá ajé wà lọ́tọ̀ èrè tó bá dá ajé wà lọ́tọ̀ eléyìí ojúlówó ni ẹ̀yin náà wò iye tí ń tàrí eléyìí òun ọ̀pọ̀ ajé eléyìí iye tí ń tàrí ewu ní kọ́ wá máa lù pọ̀ tí wọ́n wá rajà délé pé wọ́n wí pé ah, ó jẹ́ àbálẹ̀ ọkùnrin yìí o èyí ò ọba bọ torí tó bá dìgbà míì bẹ́ẹ̀ mi bá tún fẹ́ ra rí ẹ̀wọ̀n mẹ́rin lọ ṣọ́ọ̀bù ọkùnrin yẹn o ó ń jìbìtì ni o ẹ jẹ́ kí àwa náà o kọ́ wọ̀ wà lẹ́wù ìfàyàbalẹ̀ ó sì wà lẹ́wù sọ ọlọ́run dé góńgó nígbà ọlọ́run wá sọ yẹn tán olúwa níwà ìrẹ Muhammad má ṣe wàhálà àyínà máa lé kàlíbàláàgì ẹnu àtàbùlé kò lè rìn sáálà òjíṣẹ́ wa táwọn ọdẹ gbogbo wàláhù bàṣírò nílé ìgbà wàláhù bàṣírò ẹ wá wo bọ́lá ti parí ẹ ọlọ́run ní òun rìnà rí gbogbo ń fẹ́jà ṣe báyìí ìjà sí hírúbì àmọ́ nìdínú. òun ó sì sanwó lẹ́sàn-án ṣe wọn àbọ̀dọ̀ sírù ó ní wàá sá kọ́búlù amúnibílì kìtàlì wọ́n ní ká tó mú ayé ogun wá lélẹ́yìn o ìbẹ̀rẹ̀ náà àbọ̀mù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ á ilé ètò a ti a ṣe àdéhùn kan lánàá ọ̀rọ̀ lọ́kàn wípé bí a ṣe lè rí àwọn tó kúrò láyé la sọ̀rọ̀ gbà lánàá nípa bóun la ṣe lè máa bí wọ́n ti ṣe wà kó fi jẹ́ wípé àwa tá wà láyé a rí ẹ̀kọ́kọ́ lọ́dọ̀ wọn orí tí kú bá ti gbé kò ṣàtúnṣe má àlìyáwó mahama ló ń lá isaac wàgádà ìṣáábù aláàmà. a sì ṣàlàyé pé tíra tí ọba sọ àmú wa pẹ̀lú ògbọ́ náà gbogbo àǹfààní owó àwa ti mú wá ní ìsìn àmọ̀ ìgbà kọ

wọ́n sọ̀rọ̀ kú gan-an wọ́n sọ̀rọ̀ nípa sàárè ìtàwọ̀ wọ́n sọ̀rọ̀ nípa àgbéǹde wọ́n sọ̀rọ̀ nípa àṣíròṣẹ́ wọ́n wà sọ̀rọ̀ nípa àwọn tá a wà nìyẹn náà wọ́n sọ̀rọ̀ nípa àwọn tí ó wọ̀ náà ẹnu tí ẹnu títẹ̀lẹ̀ àwọn aṣèlú ó kọ́ rẹ̀ ní àlè àyà tú láàdá ìmọ̀ rẹ̀. ọkọ̀ pamọ́ ṣùgbọ́n lórí nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ bá ó méjì àkọ́kọ́ nínú rẹ̀ ni pé báni ka ilé iná. Àdìsàtàlákọ̀ àrùwáwòlẹ̀ àhìráyí wà àrùwáwòlẹ̀ àmúwá tí àmúlà. Hmm. Àwọn àfáà ti gbọ́. iṣẹ́ ẹni ṣàbẹ̀wò wa olówó fún aṣọ iṣẹ́ ẹ̀gbà ni ó ní ọ́ là á ohun tí wọ́n sọ ní ni pé alítàtà lákọ́ àríwáhùlẹ̀ àyáhí wà àríwáhùlẹ̀ àmúwáàtì àmùlà ǹjẹ́ ẹ̀mí àwa tí a wà láyé báyìí ǹjẹ́ ó lè pàdé pẹ̀lú ẹ̀mí àwọn tó ti kú àbí ò lè pàdé kú lójú oorun ni ó ìṣe nígbèdéke wọ́n sì mú àyà wá àyà tí wọ́n mú ẹni ṣáàtì sùmánì àyà forty two náà ni lọ́kọ́kọ́ fi ṣe ẹsẹ̀ ọ̀rọ̀ kó tó máa bọ̀rọ̀ lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله يتوفى الأنفس حين موتها أنفسنا الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فينفق التي قضى عليها الموت وينزل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآية gbogbo wa lápapọ̀ náà ẹjẹ́ àkọ́kọ́ ṣe àfọ̀mọ́ pẹ̀lú ọpẹ́ dúdú fọ́nà àwa pé ṣubú ẹ̀ náà ha lékè náà ṣubú ẹ̀ náà rọ̀ ṣékè náà ṣubú ẹ̀ náà máa ń bá wà láàbò ní àgbègbè láti ṣubú ẹ̀ náà máa ń bá wà láàbò ní àgbègbè láti. ọgbọ́n bá ní ó pẹ̀lú mọ́ ọlọ́run mímọ̀ rẹ̀ ọ̀. ọlọ́run wá ń sọ nínú ayà yìí ṣúra tuntun mẹ́rin ṣúra tàti tàti mẹ́rin àbí sí tàti mẹ́rin. ayà tàti mẹ́rin ayà tàti mẹ́rin ọlọ́run wá ní àlọ́wù òun ọlọ́run. Yàtọ̀ máa fẹ́ni áńkúta ní ìlànà òsì rẹ̀. Ó ń lò wọ́n pẹ̀ mí lásìkò okú ẹ̀ bá tó. Sọ́gbọ́n lọ́lọ́run ọ̀fẹ́ kẹ́nìkan kan ràn ń lọ́wọ́ láti pẹ̀ mí o. Ẹ ṣọ́ra o, ẹ̀yin apààyàn. Ẹ ṣọ́ra o. ẹ ṣọ́ra o torí ẹ̀ kò sẹ́ni ń ran ọlọ́run lọ́wọ́ ń bọ̀ fẹ́ ọlọ́run ní kí ló dé sẹ́sìn lọ́wọ́ ẹ mẹ wọn lórí ẹ̀mí ọlọ́run ló pé òun lòun ó pa ẹ̀mí ẹ̀ bá tó ọlọ́run ó ha. Ọlọ́run ní nínú ẹ̀mí sọ̀ǹgbọ́ la fi ń sọ pé ká múra ká tó sùn lálẹ́ ká ṣàtọ́lẹ̀ ká kọ̀wé wálẹ̀ ọlọ́run náà lè má pẹ́ níbi ìbọ́yẹ́ pé àkàkọ́ọ́lẹ̀ pé ojú oorun ni yóò ti dójú Ọlọ́run lè tá a pàṣẹ pé ojú oorun ni ó ti kú. Yọ́ kẹ́ sùn náà ni. Yọ́ sùn ni wọ́n ilẹ̀ ọjọ́ ìdọ́lá mú báyìí, wọ́n ó mì lórí ó mì dẹ́sẹ̀. Á kí lọ ẹyin dá ẹjọ́ sùn kí lẹ́wọ̀n náà wọ́n ọmọ nǹkan kan. ṣe ọlọ́run o, oore ni pa wa o sì yọ́nú sí wa ojú pa wa. ọlọ́wọ́ ni wàyú ní sínú húrá a máa jọ ẹ̀mí mi sí. ìlà àjàlẹ̀ mùsàmá. yóò máa sùn yóò máa jí yóò máa sùn nígbà afẹ́ bẹ̀rẹ̀ ní ìsìn aláwọn kan lájọ bẹ̀rẹ̀ tí wọ́n ti kọjá ó sì dá wa sí àwa náà ń sùn à ń jí à ń sùn ọlọ́run ní kò ìdájà lè musa máa. dàsìkò ká ẹgbọ́n wọn lọ́nu mọ̀. Ìnà bí dáńtà. Ọlá ní nínú ìbá wí yìí o. Láyà àti ìyọ̀bá omi yàtàbá sàrò. Ìbá ọ̀fà. Onílà káyè lọ́lọ́run bá ẹwọ ń tẹ parí ẹ̀. Oníká ronú. Ká ronú Ah! ọlọ́run máa fi oorun ó máa fi ṣe àmì àmì àpẹẹrẹ kúmọ̀ ni àbúrò òkú torí tó bá dé síyàn èèyàn ọmọ kankan náà ó ẹlọ ìdíkánjọ́ kan ẹni ọlá ẹni ń tẹ́ wí lọ́lọ́run bá mú oorun dé bẹ́ẹ̀ ẹ̀rọ ní túnbà máa. ọ̀sán ìdúkà ọ̀rọ̀ náà. ilé ìjàmbá láti bá bàtà. ọ̀rọ̀ àbára mọ̀ káàbọ̀ ilé iṣẹ́ ọlọ́run tẹ́lẹ̀ ẹbí ń bọ̀ kò sí sinmi náà ó sàlùjẹ́ náà sinmi wa. ṣe máa ó ẹni tá a wí yìí yìí ah, à olórí alègbè lólórí ọba àlàyé ó sì ẹ o ọba sì ń sàn gbogbo ó sì da ọgbẹ ẹlẹ báyìí ah màmá náà kù sẹ ọlọ́run fi oorun yẹn ó fi sàmì fún wa ní pé òun kápá wa o ó sì fi sàánú wa lọ́lọ́run sọ pé náà fi ìsáálíkà. wọ́n wá mọ́ àpèjúwe wá bí wọ́n sọ̀rọ̀ àkọ́lá abbas wọ́n kẹta abbas bínú abdulmutalibi. abbas bínú mutalibi ọ̀nà sọ̀rọ̀. kúntù àṣàyìn àmì àrò òun lọ́wọ́ ẹgbọ́n. a ti fi orúkọ tíra dá sọ̀rọ̀ nínú ẹ̀ a ti fi sóde o a ti fi sóde o ẹ bèèrè rà o ẹ̀ ń tó wá sí ń tẹ̀ náà ìjọ tó wá sí i orin gbẹ̀rẹ̀ ó ti gba àbá ṣùgbọ́n mùtọ́lìb àwa náà máa pọ̀ ẹ̀ torí ábìlì mùtọ́lìbì ṣẹ̀mọ̀ pé ẹ̀gbọ́n bàbá ànábì bàbá burú bàbá ẹ̀ àbíbẹ́ẹ̀kọ́ ọ̀sá jẹ́ èèyàn ànábì Muhammad rí àbáàsì yìí àbáàsì láti kékeré ní ànábì wa Muhammad abala ló ti mú sọ́jọ́ ẹ̀kọ́ kan tún ni o ẹjẹ́ a sì dúpẹ́ Ọlọ́run torí pé àwọn èèyàn Ọlọ́run ti o. wọ́n ń fa mọ̀lẹ́bí mọ́ra wọ́n ń fa mọ̀lẹ́bí mọ́ra ní ojú kòkòrò kí wọ́n lè ṣe ìsìláàmù ní pípé agbèlúmútà níbí yìí sàmùpọ̀ ńlọ́tọ́jú oúnjẹ ọlọ́run sọ̀rọ̀ láwà rẹ̀ sọ̀rọ̀ ẹjẹ́ àṣàfẹ́ láti tó sọlúwà léyìn ìwárí bàwó wàlúwà àtàkùn yàgẹ́fẹ́rẹ́ làkọ́ ọ̀gbẹ́ yá òmìnir ọ̀gbẹ́ yá Ẹgbẹ̀rẹ̀ lákọ́rọ̀ mẹ́rin yàwó nìkan. Àjádà sọ́látò látò láàájú àkàlì àṣà. Ọmọ àjàmá tí wọ́n dájà oòrùn àwọn ènìyàn. Yàgbẹ̀dẹ̀ ìlàmọ́rùn-ún ìyàwó nìkan. Ọrùn láàrin ìjọba. Ábẹ́lì Mútà níbi lọ tọ́jú ó ṣe ọlọ́run. Àwọn ọ̀pọ̀ wà láti bàbá àgbà ẹ ṣeun àbùtọ́ níbi lọ tọ́jú ànábì ẹ ṣe. ó ní wọ́n fẹ́ lò ní pé ìgbà tí ìgbà yí padà fún àbùtọ́ níbi tó tọ́jú ànábì ìgbà yóò lè lọ títí wọ́n bá di pé àìríjẹ àìrímú fẹ́ máa da àbútọ́ níbi ní àmù abdulmutalib àbí àbútọ́ àbútọ́ àbútọ́ níbi ọgbẹ́ mọ̀dà láàmù. àbútọ́ níbi bàbá rẹ̀ àgbà ní bàbá rẹ̀. ṣùgbọ́n ní ànábì wa ní ọwọ́ ké sí àbáàsì ó ké sí pé ọwọ́ jẹ́ àrùn bàbá wa kékeré yìí lọ́wọ́ ká lábàgbà nínú àwọn ọmọ rẹ̀. Hmm. Eh, bàbá yẹn bá ní ọjà ó tẹ̀ lọ́rùn ẹ mú àlíyù ni àlíyù àti jábàrù àti abel mutọ níbí ẹnìkan tó jẹ́ ẹnìkẹrin bàbá yẹn ó ní olóhùn yọ̀ǹda fún yín ó ní ẹ méjì nínú àwọn ọmọ òun kẹsì wọn sọ́dọ̀. ẹ mú jáfárì kẹsì mú àdúgbò